وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدقفوا الوباوة أترى لكم كيولون وأتي أنور قباء النبوة محمد صلى الله عليه وسلم أتوقع وراء لي أتوى صحابة النبوة محمد صلى الله عليه وسلم àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá nábì tí ó fi dejọ́ àlìkìyàmà olùwàmọ́sá kàwá náà kúnnú wa o àmín. báàbù la yuzbahu lillahi bimakanin yuzbahu fihi li ghayrillah. ẹ̀rí ibi tí ọ̀rọ̀ dé tíra tí à ń tíra kìtàbù tawhid àti kàá níjẹjọ kí ni kéèyàn pa ló kọ míì yàtọ̀ fọlọ́hún bàbá tí wàá mọ eléyìí ń àlùfáà ọlọ́nkọ́ san wọ́n lẹ́sàn dáadáa àti gbogbo àwọn àlùfáà súnà wọ́n ti wá wò pé àwọn nǹkan míì lè sásábẹ́ eléyìí tí èèyàn ò ní kà á kún ó sì lè jókòó ń fa bínú ọlọ́run bákan náà kọ́lọ́nkọ́ mọ́jà ń rìnà bínú rẹ̀ torí ẹ̀ ni wọ́n fi gbẹ́rù ń fẹ́ kà lónìí yìí wá èèyàn ọ̀pá nǹkan kan nítorí nǹkan míì lẹ́yìn ọlọ́run kò ṣẹbọ alihamudulilayi àmọ́ ǹjẹ́ ó lè mú ẹran tó fẹ́ pa náà kọ́lọ̀ pa lójúbọ òòṣà báàbù la yuzbahu lillahi bimakanin yuzbahu fihi li ghayrillah kéèyàn ọ̀ra ẹran léyà nísìnyí ó sì dàníyàn léyà bóun fẹ́ pa lẹ́la wọ́n wá níbo wọ́n ti ń pẹran lù yìí wọ́n ní àwọn oníbòmí ibì kan náà ni ibi wọ́n ti ń pa ti Ṣàngó ibẹ̀ náà wọ́n ti ń pa ti Ògún wọ́n náà mú tiẹ̀ náà lọ ibẹ̀ sẹmọpá wa lè wò ó pé ah innamal a'malu binniyat báwọn bá ń pa ti Ṣàngó ẹbí tọlọ́run lèmi fẹ́ pa sẹrí pé kíní ilé sápamọ́ fún yàn lóòótọ́ sẹ́yìn ò ní mọ̀ kọ́lọ́nkọ́ mọ́sá san àwọn àfa lẹ́sàn dáadáa oníkàwá farabalẹ̀ ká gbọ́ kí ni ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ nínú àṣà àwọn àlùfáà wọ́n mẹ́rin wá nú ọ̀rọ̀ ọlọ́run wọ́n mẹ́rin wá nú sunna anabuwa muhammad sallallahu alayhi wa sallam. wa qawlu Allahi ta'ala ọ̀rọ̀ olúwa ọba tí ọlá rẹ̀ ga sọ báyìí pé la takum لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí olùwàdájọ́ ọ̀rọ̀ kan nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam la takum fihi abada má débẹ̀ o ọlọ́run sọ fún ànábì bẹ́ẹ̀ látàkùn fìhí àbàdà má débẹ̀ o má jẹ kárí ọ̀ ń bẹ́ o ńbọ̀lọ́ ọlọ́run ní kóun má rí ànábì masalasi masalasi kan olúwa sì ń sọ fún ànábì pé látàkùn fìhí àbàdà wà ànábì má lọ dúró kírun bẹ́ẹ̀ o má débẹ̀ o lamasjidun usisa ala taqwa min awwal yawm ahaqqu an takuma fi orí mọ́sálásí tá a gbọ́dọ̀ ti rí ọ tá a ti fẹ́ rí wa nábì òun ni mọ́sálásí tí wọ́n fi pìlẹ̀ rẹ̀ lélẹ̀ ala taqwa lórí ìbẹ̀rù ọlọ́run min awwal yawm níjọ́ tí wọ́n ti lé foundation rẹ̀ ẹlákùn sáà ń fọ́lọ̀ ìtumọ̀ àyà yìí kèèjọ́ ń tà wí àbí yọ padà jọ́ ntí ń jẹ́ mà lọ́dọ̀ àwọn àfa náà nù ntí làákà yìnyẹn lè má tètè débẹ̀ àwọn ti wò ó sun wọn wàá so pọ̀ mọ́ ntí wọ́n ń wí náà tó sì rí bẹ́ẹ̀ àmọ́ ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí ọlọ́run dájọ́ ọ̀rọ̀ kan nẹ́bí sọ̀rọ̀ sọ́lá pé látẹ̀kùn fíhí àbàdà wà nẹ́bí má débẹ̀ o nbọ̀dọ̀lọ́ ní ká nẹ́bí ọmọ dé mọ́sálásí olúwa ní ta lọ gbọ́dọ̀ débi mọ́sálásí nìí òun ni pé mọ́sálásí tá a ti fẹ́ ọ rí ọ gbọ́dọ̀ jẹ́ pé ó sì sàálà àtàfùwà min awwali yawm níjọ́ tí wọ́n ó fi foundation mọ́sálásí bẹ́ẹ̀ lélẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ rọ ọlọ́run ni wọ́n fi lélẹ̀. ìtàn ló ṣẹlẹ̀ tá a fi gbàgbọ́ yé aya yìí anabuwa muhammadu sallallahu alaihi wa sallam anabi múra wọ́n ń jáde lọ nínú jihadu fi sabilillah ojú ogun sójú ọ̀nà tọ́lọ́hún wọ́n ń lọ bì kan. ànábì múra tí wọ́n fẹ́ jáde ni wọ́n láwọn kan wá wọ́n fẹ́ rí ànábì sallallahu alaihi wasallam láti bo wọ́n ní látọ̀nà Kùbá yẹn bíi pé ibi tí mọ́sálásí Kùbá wà ní ní Madina lónìí ibi tí mọ́sálásí Kùbá wà Madina lónìí òun ni níta lè Juno ní madina apá ìsàlẹ̀ madina òun náà sì lọ́nà tí ará mẹ́ka máa gbà wọ madina àwọn ènìyàn wá wá láti bẹ̀ wọ́n láwọn fẹ́ rí anabi sallallahu alaihi wasallam anabi gbà wọ́n láyè kí ló dé wọn náà àṣẹ̀ṣẹ̀ parí mọ́sálásí kan àwa fẹ́ kó ṣe pé ẹ̀yin lẹ wá kírun bẹ́ẹ̀. àṣeyìn má bá ma lérí iye òun torí bẹ́ẹ̀ lómi náà bá ń ṣàṣejù ká kìlọ̀ fún kọ́ láìsí bọ́bá ìpele yẹ ọ̀dà níbẹ̀ lànàbí ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé èwo lọ́kàn kémi ọkọ wa kírun mọ́sálásí ẹ má lọ kí nǹkan yín <laughs> èyí ò ṣe nǹkan kan. bàbá rẹ ni ẹni ọlọ́run tá a rí pé àlùfáà ni ṣèǹtà fẹ́ máa ṣe mọ́sálásí ní kí lọ́lọ́run fẹ́ kí lànàbí fẹ́ alẹ́ ìbá torí bọ́bá ìpele yẹ ọ̀dà ni ìbẹ̀lẹ̀ ànẹ́bí ó ti kọ́ ànẹ́bí ọkọ̀ kọ́dà ànẹ́bí promise wọn gba ẹ̀ wá rí díwá tẹ́ ẹ wá yìí àmúra àrìn àjò àmúra kínní sẹ́rí pé èsì kọ̀dá ká ànẹ́bí fún wọn torí ká máa kẹ́kọ̀ọ́ ń bi ìgbésí ayé ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pé wọ́n bá pe nǹkan ní bídíà kó wo ọ̀tún àtòsí àti ìpìlẹ̀ àti parí rẹ̀ bọ́ba yìí pé ká pé èèyàn pé ẹ wá mọ́sálásí wa ẹ wá kírun fún wa ọ̀dà ànábì ó ní a nbọ́lẹ̀ tún ti rí yìí àmọ́ kò wí bẹ́ẹ̀. kọ́dà ń jọ́nà ànábì ṣégini sallallahu alaihi wasallam ó fún wọn ládẹ́hùn pé à ń múra àrìn àjò àmọ́ pẹ̀lú ògùn ọlọ́run tá a bá ti dé àkọ́kọ́ ń tá a sì ní ǹjẹ́ béèrè á láàrin ànábì wa jáde ànábì wa kù níbi tí ó lọ tí ń bọ̀ tí ń bọ̀ ọ̀nà ibi tó lẹ́mìí náà lọ gbà pé láti pé àdéhùn pé ah, àti ní bàbá ń bọ̀ o ọ̀dọ̀ wọn lákọ̀ wa nínú tàn wọn ni hatta lam tabqa baynahu wa bayna al-madina illa masirata yawmin ó ku ìrìn ọjọ́ kan sẹ́mi pé ìrìn ọjọ́ là nábì máa rìn kì í ṣe wákàtí sallallahu alaihi wasallam ìrìn tí wọ́n rìn tí lóò sùn wọ́n tún sùn wọ́n tún jí wọ́n tún gbé ni bá nàbì ti lónù sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ní ìrìn eléyìí náà ọwọ́ akujọ́ kan ìrìnjọ́ kan ló kù ẹlòmíràn máa wò pé ìrìnjọ́ kan náà wá kéré ni ó kéré nínú èyí tí wọ́n ti ń rìn bọ̀ okujọ́ kan yìí láyà yìí wá sọ̀kalẹ̀ nàbì ò sí ń gbòòrò Mẹdínà ńjọ́ táyà yìí sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí alimami Suyuti rahimahullahu ta'ala nínú àwọn àlùfáà tọ́lọ̀ ní wọn ó gbé kalẹ̀ dáadáa ní táǹpẹ̀ ní ulumu alukur'an àwọn ìmọ̀ tọ́lọ̀ ń pa alukur'ani. alimami suyuti nínú tíra àwọn al-itqan alukur'an wọ́n pín alukur'ani débi pé anahariyat alayliyat asafariyat àwọn bá rìsáàjì débi pé àwọn àyà tó sọ̀kalẹ̀ lọ́sàn-án ni àmọ́ ànàhà rìyà alẹ́ ilé yà inú kùránì tí èmi rẹ̀ ń kéwọn náà ni o táwa ń ké lógiri o àwọn ìmáàmù Suyuti ṣiṣẹ́ débẹ̀ pé àà òru àwọn àyà tó sọ̀kalẹ̀ lóru o àwa dá a mọ̀ òru lélẹ́yìí sọ̀kalẹ̀ fún àwọn eléyìí o orí ìrìn àjò ni o ti sọ̀kalẹ̀ fún ànábì àwọn eléyìí ànábì ń bẹ ńlé nínú àwọn àyà tó sọ̀kalẹ̀ tá ànábì ò sí ńlé òun lélẹ̀ ìtàǹtà ó kù díẹ̀ ká ànábì ó dé kọ́ padà dé lóluwà wa ń sọ fún ànábì pé látàkùn fíhí abàdà àwa ti mọ o ọlọ́run tí ọmọ tí ọ̀pamọ́ àti ń tọ́ hàn mọ́sálásí tí wọ́n wá bá ọ pé kọ́ wá kírun ń tó sì fún wọn ládéhùn látàkùn fíhí abada má dé bẹ́ẹ̀ o lamasjidun usisa ala taqwa masalasi tá a gbọ́dọ̀ ti rí wa nẹ́bì ni masalasi tí wọ́n fi pìlẹ̀ rẹ̀ lélẹ̀ lórí kíni lórí ìbẹ̀rù ọlọ́run nínú ma ṣẹ̀ríà kí ló jẹ́ ká nẹ́bì ọ mọ̀ pé masalasi yóò sí lórí ìbẹ̀rù ọlọ́run òun ni wọ́n ń pè ní mafhumu al-mukhalafa bọ́lọ̀ bá ní dìde kọ̀sẹ̀sẹ̀ nídìí kọ́ fún ọ pé má jókòó àfẹnidílàkà rẹ̀ bá gbé wọn kàn ní dìde ni wọn ò pé kí n mọ́ jókòó sẹ́wọ̀n pé làkà ẹlòmíì lè lọlẹ̀ débẹ̀ ìjà tẹ̀mí ẹni dìde ni wọn ò pé mọ́ jókòó bọ́lọ̀ ń bá ní kéèyàn ọmọ dìde kò nídìí kọ́ ẹsẹ̀ sọ fún ọ pé má ṣe kínni àwọn àfáà ló ti wà nù dìde àṣẹ pé má jókòó òun ni wọ́n ń pè ní kínni mọ̀fúhùmù alimọ̀kálàf bọ́lọ̀ ń bá pọ̀ láṣẹ nǹkan kan ó ní ọmọ ṣe ń tọ́ ta kò nù wọn náà apply ń sọpọlọpọ ń tíṣe tọ́ ní ọmọ tán gbin kòkó sẹ́ẹ̀rì lórí eléyìí ẹ̀yìn àkórí kùránì tó wílé bọ́bá ti ní ọmọ ṣe nǹkan kan gbogbo ń tí ọ́ ta kò nǹkan nì ẹ́ òun náà ti wọ bẹ bọ́bá ní o ṣe nǹkan kan ó ti ní o jìnà sí gbogbo ń tó ṣe kínní tọ́ ta kò nù. ànábì ti gbọ́ yí bẹ́ẹ̀ sọ̀lọ̀ sọ̀lọ̀ ńgbà tọ́lọ́ a gbọ́dọ̀ bọ́nrú àwọn mọ́sálásí wọn o ní ti torí pé mọ́sálásí tá a gbọ́dọ̀ ti máa bá wa nẹ́bí ńbẹ̀ ní mọ́sálásí wo ó sì sàálà àtìsàkò wa mọ́sálásí tó yẹ foundation rẹ̀ lórí kíni lórí ìbẹ̀rù ọlọ́run kí ni túmọ̀ rẹ̀ mọ́sálásí tí wọ́n ní ọwọ́ àwọn ìbẹ̀rù ọlọ́run kí wọ́n ṣe foundation rẹ̀ mafhumu mafhumu al-mukhalafa bọ́lọ̀ ti sàlàyé fún anabi sallallahu alaihi wasallam pé ọ o masalasi tó lọ ó sì sàálà àtàkùwà gbọ́dọ̀ jẹ́ pé láti bẹ̀rẹ̀ ọjọ́ wọn ò fọ̀tẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ nu pátá anabi ti gbọ́ báyìí anabi sọ̀rọ̀ sọ́lẹ̀m anabi anabi gbèsè kọjá abẹ́ ni ó gbé ka ẹsẹ̀kẹsẹ̀ bá anabi ti táyà ti sọ̀kalẹ̀ sẹ́mi pé òun nìkan ni ó receive revelation anabi yìí fún gbogbo àwọn sọ̀hábà pé ibi aláǹlọ àlọ́mọ́ o àwọn èyí sì bí pé èyí tẹ́tún lẹ̀ lọ́mọ́ torí wọ́n gbà pé ẹni ọlọ́run rán sáwọn nù gbogbo wàyí làwọn ò ní mọ́ lónìí ọmọ kéwú ò ní sáàfà àpé òsìn àfà àmọ́ mọ̀ pé ọmọ ń pọ ọlọ́run jù mí lọ mo fi dúró wájú rẹ̀ pé ọkọ mi ń kéwú yà ní mo kà á lórí íńtánẹ́ẹ̀tì pé wọ́n wí kíní kan báyìí àìlẹ́kọ̀ọ́ ni fíyàn bá tiẹ̀ béèrè pé kíní ìyá karamọ́kùnrin la kò yé mi gbogbo ń tẹ́ ẹ máa rò pé kò sí nu súnà ń bẹ nu súnà o ká bọ̀wọ̀ àgbà ká pọ́n àfáà ńbẹ́nu súnà o ẹni ọba fẹ́ yàtà lọ́tọ̀ ọ̀yàtà rẹ̀ gbẹdẹ́ngbẹ́ àmọ́ ẹ̀rí àdánwò tá a ti stampu rẹ̀ bígbà tó yẹ pé ní mẹ́ńsùrù ti a lè súnà ní kéèyàn ọ̀sàrè lójútì kò rí bẹ́ẹ̀ o ọ̀láì kò rí bẹ́ẹ̀. àwọn sọ̀hábà nàbọ̀ Muhammad sallallahu alaihi wọ́n demonstrate ẹ̀ bẹ́ẹ̀ àwọn sọ̀hábà àwọn tábìlì ṣe fáwọn náà bẹ́ẹ̀ kódà àwọn sọ̀hábà láàrin ara wọn zayd ibn sabitin radiyallahu ta'ala anhu abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma sọ̀hábà ni àwọn méjèèjì kódà sọ̀hábà kan tún ní nǹkan míì nù abdullahi ibn abbas ẹ̀jẹ̀ anabi lòun ìyẹn ni pé fámìlì anabi lòun sẹ́mi pé ó yẹ kó wọn tún gapá bẹ́ẹ̀ lómi ó ti gapá lónìí pé ilé ìtura náà ti ń ké ibn abbas lọ́wọ́ alákọọ́lẹ̀ gẹ́gẹ́ bí alimami ibn abdulbari ti rìpọ́tù rẹ̀ zayidu bin sábìtì sẹ́mẹ́ntì jẹ́ zayidu zayidu la kọ̀wé àgbà anabi sọlọ sọlọ ẹnu yíyún náà ní respect tó kọ̀mándì lọ́dọ̀ àwọn ibn abbas ta nígbà táwọn òjì ìmọ̀ nkankan ìwọ ló ti ń ìwọ là kọ́kọ́ akọ̀wé zayidu náà èsì ìsàgbàlagbà zayidu bin sábìtì jà kọ̀wé anabi at the age of twenty ni bóyá twenty one àbí twenty two ló ti bẹ̀rẹ̀ sí jẹ́ kínní akọ̀wé tábà pàbẹ àgbàlagbà lòun náà àmójú ibn abbas lọ ọmọ ekeré làwọn ibn abbas radiyallahu anhu ìtàn tó lákọọ́lẹ̀ ni alimami ibn abdulbar kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ fún wa pé zayidu wa ń bì kan jọ kan ọ̀rọ̀ ṣẹlẹ̀ wọn á ní kí zayidu wa bá wọn dá sí zayidu wa sọ ní tí ó sọ tán fẹ́ máa lọ tàǹkùnmí rẹ̀ tó gùn wá tẹmọ pé ẹni ọba ma rànkúnmí rànkúnmí èèyàn gbọ́dọ̀ gún pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí ṣe ń téèyàn kàn sáré béèyàn ọba mọ gún ìjọba <laughs> ara rẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ o so ńgbà tí zayidu débi tí ó ti gun rànkúnmí rẹ̀ fọwọ́jáde ibn abbas radiyallahu anhuma ta ló bá ń di rànkúnmí ọmọ ọmọ àbúrò bàbá ànábì kọ́sìn ànábì ọba àyè yín máa kọ́sìn kọ́sìn ànábì ní ibn abbas sallallahu alaihi wasallam radiyallahu anhu ọba bá zayidu ń bẹ zayidu ní ń bá a mú ibi tí ó gbé ẹsẹ̀ lé gbá ẹgbẹ́sẹ̀ lé báyìí ah sorry eh, zayidu ní ń bọ̀ ibn abbas ni wọ́n á bá zayidu pé a ah, ẹgbẹ́sẹ̀ lé báyìí ẹ̀gùn báyìí ọwọ́ adúró gbígbà tí ìwọ náà tí àfààfẹ́ wọ mọ́tò tó ń sílẹ̀kùn fún súnà ní torí àdánwò ni o torí àwọn kan tí àṣà ń bẹ lára tiwọn tẹ́lẹ̀ tí wọ́n wá daṣọ súnàbò ọ wá jẹ́ look like pé tí ọ̀pọ̀lọpọ̀ máa ń pa wa ni pé wọ́n èé lójú ti àṣà ni wọ́n ẹni wọ́n bá ya àṣà fún rẹ̀ ọ̀yà àbórí ààrẹ. àmọ́ nu súnàtà nẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam ọ̀tá sàmbẹ̀ o. zayidu wá wò pé ah ibn abbas mo bá tiẹ̀ mọ́ kí ó jù ọ lọ ìwọ náà jù mí lọ ẹ̀ jẹ́ anabi ní ọ aa kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ kó mẹ́ kó mẹ́ ibùdó abáṣe kó mẹ́ o ẹ gùn ni títí tí zayidu fi gùn rànkúnmi ibùdó abáṣe dúró ibùdó abáṣe ẹnì àwọn kan tí wọ́n á ń yanu ah, ebi sábẹ́lẹ̀ yìí méjì torí àwọn ọmọ wí pé ní ẹbẹ́ yìí náà ẹ bá fa náà ẹ bó ẹ bá fa lòun náà ibùdó abáṣe ń sọ fún wọn jọ ń pé hákàdà ṣẹbẹ́ torí bí mo ṣe yìí. يفعل بالعلماء والكبراء منا باتي سيكلو àwọn àgbàlagbà wa àtàwọn àfáà wa nù Abdullahi ibn Abbas radiyallahu anhu torí náà ẹ dákun ọ̀rọ̀ kan yà lọ bẹ̀ ní ẹ má jà sọ súnà ló kọjú ọ̀dà bẹ́ẹ̀ yẹn bá ládùn náà wà gidi kọ́ má dà sọ súnà bò bẹ́ẹ̀ bá lẹ́ àdánwò asa kọ́mọ̀dásọ kínní sunnabu kódà bẹ́ẹ̀ bá lẹ́ àdánwò ahun kọ́mọ̀dásọ kínní kọ́mọ̀dásọ jáwọn èèyàn ó rí i pé àdámà tiẹ̀ nù. àmọ́ bó ti dì lónìí yìí àfi ká máa sọ lẹ́ẹ̀kọ̀ kan báyìí ó ti dàbí pé bẹ́ẹ̀ bá ṣe sunna o yọ máa sọ̀rọ̀ sunna o yasa wàláì kò sì rí bẹ́ẹ̀ àwọn tá a bá sunna lọ́wọ́ wọn nìyí ọlọ́run kọ́ mọ́sá àṣàlékún kẹrẹ̀ fún wọn. torí náà ń bí a ti yà lọ́bẹ̀ yẹn ni pé ànábì wí fún wọn pé àlọ́mọ́ níbi tá a ní àlọ́ ni àlọ́mọ́ ànábì náà wá ṣèwádìí ànábì padà wá wọ́n wá sọ fún ànábì sọ̀rọ̀ sọ́lọ̀ pé a lámàyín ọmọ lámàyín ni wọ́n kọ́ mọ́sálásí tí wọ́n ní kẹ́ wá kírun bẹ̀ yìí mọ́sálásí yìí bẹ́ẹ̀ bá ẹ̀ńtọ́ bá dé Madina anytime ọlọ́run ó ṣe rọrùn fún kálukú kódà ẹ lè béèrè kò jìnnà sí mọ́sálásí Kùbá mọ́sálásí ò sí ń bẹ̀ mọ́ o ànábì náà ló wó o wọ́n máa wó mọ́sálásí ọ̀tẹ̀ o yà á wà wọlé ọlọ́run ilé ọlọ́run kéyìn ilé ọ̀tẹ̀ ni ànábì wó níjọ náà dòní ìjọba òsì lè fẹ́ nìkan ní pàmìtì kọ́kọ́ mọ́sálásí síbẹ̀ ìdáyọ̀ mílíkì yàrá máa ń wá identify rẹ̀ pé àyè ibi tí wọ́n kọ́ masjidu ad-dirar ọkọ̀ tí wọ́n pè nù masjidu ad-dirar masalasi ọ̀tẹ̀ ibi tí wọ́n kọ́ sí tànàbí ní ẹ̀dá mà ẹ̀dá kìíní bò ẹ̀ wò àyè rẹ̀ ní ẹ̀ńbẹ́ mẹ́dínà dòní kò jìnnà púpọ̀ sí i masalasi Kùbá yìí náà ni wọ́n fẹ́ fi sọ̀tẹ̀ ogbore ìrànràn tẹ́yìn náà ń dáwọ́ ni nílùú yín ni ládùúgbò yín ni ẹ bẹ̀rù nga àwọn òtí yàn yín ní ìmáàmù ẹ̀fí mọ́sálásí wọn lẹ̀ àánú ọkọ̀ mọ́sálásí fún yín bọ́ba kọ́rù ẹ̀ ó rojọ́ lọ́dọ̀ ọlọ́run o bọ́ba kọ́rù mọ́sálásí ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ntọ́ba kan lọ́bẹ̀ tó fi wá ró ọ̀sán lọ́dọ̀ ọlọ́run torí táwọn náà ṣe nu ó ṣe bí ìjà bí fanfa àwa lọ́yẹ̀ wà ń bẹ́ẹ̀ àwọn ni wọ́n wà ń bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀fín wọn lẹ̀ káwa náà ó sì ṣe kínní wọ́n wá fẹ́ lo gbájú ẹ̀ wọ́n sáré lọ bá nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ń pé ẹni ká nẹ́bí gan ni kó wá sí i fún wa ẹni tí wọ́n bá sọ pé mọ́sálásí wọ̀ dá. ẹ̀kọ́ sì ń bẹ́ńbẹ̀ yẹn ànẹ́bí ọ̀mọ̀mọ́ kọ̀kọ̀ sallallahu alaihi wasallam gbogbo ẹni tí ń fọwọ́ lálẹ́ pé àwa gbọ́dọ̀ ti máa ń jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ní ìta lọ fẹ́ẹ́ fi jọ tọ́ba yìí pé ànábì mọ̀mọ́ kọ̀kọ̀ ni nígbà wọn ti wá bá ànábì tí yọ̀ọ̀sẹ̀ máa fún wọn ládéhùn pa ń bọ̀ ó lóyún à ń bọ̀ èyí tọ́lọ̀ ń bá tó wí fún ànábì nìkan lọ́mọ sallallahu alaihi wasallam tó fi jẹ́ pé ara ń jẹ́yàn fi lè rí ìbínú ọlọ́run ní kọ́ máa bá ọlọ́run du ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́run lòun lòun ní o ọ̀gá wa sínú ànábì Muhammad sallallahu alaihi wasallam torí náà ìtumọ̀ la masjidun ussisa ala at-taqwa min awwali yawm ahaqqu masalasi Kuba àti gbogbo masalasi tí wọ́n bá fi kíni ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ lórí ìbẹ̀rù ọlọ́run ó nìkan ni wà nábì lè kírun bẹ́ẹ̀ o a gbọ́dọ̀ rí ọmọ mọ́sálásí ọ̀tẹ̀ o gbogbo ń tọ́lọ́ ń bá wa pa nábì láṣẹ sọ́yọ ìmílẹ̀ sọ́yọ wọlé ọ̀yọ́ wálẹ̀ o gbogbo mọ́sálásí táwọn náà bá ti identify pé mọ́sálásí ọ̀tẹ̀ ni àwa náà ń ké fún ọ pé látàkùn fi abàdá láéláé lọ́lọ́run wí ẹ̀mọ̀ pé bọ́lọ̀ ọba fi abàdá ṣe àpè bọ́yá yọ padà olúwa ní abàdá ni àgbọ̀dọ̀ rí ọmọ ẹ̀. upon this fa amara nabiyu sallallahu alayhi wa sallam bi hadimi anabi ni wọ́n wo wọ́n wo mọ́sálásí náà ni mọ́sálásí tí wọ́n ti kọ́ tán gbogbo ibi tí mọ́sálásí ọ̀tẹ̀ bá kú nílùú mùsùlùmí ẹ lọ ronú sí ọ̀rọ̀ ara yín o mọ́sálásí ọ̀gbọ́dọ̀ jẹ́bi tá a ti máa gbómi ọ̀tẹ̀ omi mànáfì kíkaná ilé ọlọ́run ó sì sàn án àtàkùwà torí náà àṣẹ ni ó lọ́dọ̀ ọlọ́run ta ló pa láṣẹ ọ̀pá nẹ́bì láṣẹ ọ̀làṣọ ńgbà tó lọ́n bá fi bá wọn fà nẹ́bì kéńtèmí àtiwọ́ gbogbo mọ́sálásí tí a bá fi ọ̀tẹ̀ pilẹ̀ rẹ̀ kọ̀dá o mùsùlùmí tó bá sì ti mọ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ látàkùn fi hí àbàlà má lọ bẹ́ẹ̀ o má lọ kírun bẹ́ẹ̀ o lamasjidun usisa ala taqwa masalasi tá a bá fi foundation rẹ̀ tó pé bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run la ilé foundation rẹ̀ olúwa lóhùn la gbọ́dọ̀ rí wa nẹ́bí ibẹ̀ lọ́yẹ kọ́ wà èsì oru tiwọn nù súnà nẹ́bí ni pé ànẹ́bí gan wa pàṣẹ pé wọ́n lọ wo irú masalasi bẹ́ẹ̀ wọ́n sì wo masalasi ó sì wù ń bẹ̀ mọ́ dín kọ́dà tá a bá wo demography madina nísìnyí níbi tí madina fẹ̀ dé táwọn èèyàn pọ̀ tó ibru bẹ́ẹ̀ ti nídìí mọ́sálásí àmọ́ ta ni wọ́n kọ́ mọ́sálásí bí táwọn nẹ́bí ti wò ṣé wọ́n lè kọ́rú ẹ̀ à kò sí town planning tí ó fún yàn lápúrúfà mọ́sálásí láàyè mọ́sídù dìrọ́ wọ́n fi hàn yàn dé pé àyè mọ́sálásí dìrọ́ àrùtọ́ lọ́sọ̀ọ́nù kùránì ni o tòní ẹnìkan kọ́ mọ́sálásí síbẹ̀. فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين Olúwa ní mọ́sálásí tá a wí pé wọ́n fi pìlẹ̀ rẹ̀ kan bembe àwọn kan bembe rìjálù yẹn àyè òmìnì o ìtumọ̀ ẹ̀ ní kíni àwọn wọ́n nífẹ̀ẹ́ kí wọ́n máa ṣe mọ́tótó wàláhù yuhibbul mutahhirin olúwa náà sì fẹ́ràn àwọn tí ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe mọ́tótó. níbí yìí rìwáyà kan lọ́dọ̀ alimami ahmad bin hanbal fi musnadihi rahimahullah alimami ahmad gba hadithi mi wá pé lẹ́yìn ìgbà tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ànábì kéwú débi áyà yìí. aya fihi rijalun yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin fanada ahla kuba anabi bá ní wọn lọ bá ń pè àwọn ará kuba wa kọ̀ǹpútà bá ní ahla kuba yẹn ni pé gbogbo àwọn kìsẹ́ ni kí n bẹnu mọ́sálásí nìkan gbogbo àwọn tí ń gbé agbègbè bẹ̀ àfi ní rijalun yàn yóò túmọ̀ ọkùnrin nìkan gbogbo èèyàn tí ń bẹ́ ń bẹ̀ yìí pé ẹ lọ́ọ́ pè wọ́n wá nígbà wọn dé anabi ní asinallahu alayhi. asinalọ́hu aleikum ọlọ́run ròyìn nínú kùránì kílẹ̀ ń ṣe <laughs> títí yín fi yàtọ̀ nígbà nẹ́bí intapiriti rẹ̀ pé ẹ̀yin lọ́lọ́run bá wí pé yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin ọlọ́run láwọn kan bẹ́ẹ̀ ní kùbá wọ́n fẹ́ràn mọ́tótó olúwa náà sì nífẹ̀ẹ́ àwọn tí ń ṣe mọ́tò yá ahla kùbá máa sọ ní ìrùkùn kílẹ̀ máa ṣe torí ọlọ́run ò ròyìn àwọn míì bó ti ròyìn ẹ̀yìn yìí ẹgbẹ́ kí làwọn ará kò bá fi dáhùn jọ náà náà ń ta kàn rí ni pé kana lana jiranun min al aláwọn neighbors àwọn tí ń bá wa gbé àdúgbò tí wọ́n jẹ́ yahudi àwa rí i pé kánú yẹpsilúna àdìbára hum fàgọ́sọ́lìnà àdìbára nà. a rí i pé bí wọ́n bá lọ tọ́ílẹ̀tì tí wọ́n lọ ṣe bẹ̀rẹ̀ wọ́n máa bomi lọ́wọ́ tí wọ́n yìí tábà. níjọ́ òun làwa náà ti mú lásà pé ọ̀rọ̀ à ń fòkúta nùdí nìkan kọ́ o ọ̀rọ̀ à ń fi tọ́ílẹ̀tì rò gbogbo tọ́ílẹ̀tì tí wọ́n ọ̀rọ̀ ti mùsùlùmí mọ́ táwa fi tákàdá tọ́ílẹ̀tì nìkan síbẹ̀ kọ̀ bá ìsìlámù mu o ọba mọtò àwọn ará Kùbá ní nítawà mọ̀ a máa ṣe ni pé dé tá a fi special tọ́ra a máa bí gbogbo àwọn ará Màdínà yòókù tí máa ṣe bí wọ́n bá rí òkúta wọn ò lò bí wọ́n bá rí pépà wọn ò lò wọn ò sì ní wulẹ̀ wá omi mọ́ mélòó lomi tí ń bẹ tí wọ́n mú náà tẹ́lẹ̀ torí ẹ gbọ́dọ̀ understand the circumstances tá a fi ń sọ̀rọ̀ o èyí pé wọ́n rómi wọ́n á pé pépà láàmú lò mélòó ń gbogbo omi tí wọ́n mú kí wọ́n tó rántí báwọn ó fi kàn sábà alhamdulilayi rabbil alamin àwọn tó jí àìsílámù táwa gbádùn rẹ̀ lónìí àwọn ará Kùbá ní níta àmọ̀pá àmọ̀ ń ṣe ni ní hùwà dà rí tóbi ròyìn lẹ́nu yuhibbuna an yatahharu wallahu yuhibbul mutahhirin ebi yìí làwọn àlùfáà ti mú masala fíkìrì pé bí mo ti wí kò burú kéèyàn ó fòkúta tábà kò fi tẹ̀mára kò burú kò mú pépà ẹnu tó burú ànábì ti wí fún wa má lo kíni má lo eegun yóò burú má sì lo nǹkan kan tó kọ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbòyún burú púpọ̀ àmọ́ ẹ̀ eh, tissue paper toilet roll eh, òkúta nǹkankan kò ṣe kí ni òbu àmọ́ kò dáa tó kò dáa tó àyà ìjòyè wà bẹ́ẹ̀ torí gbogbo àwọn yòókù ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹnu káwọn ará kò bá fomi kún tiwọn ó jẹ́ àmọ̀ pé ní àṣepìlẹ̀ ní kéèyàn ò fomi tábà bọ́ọ̀ bá rómi ni o tó wá lo ntọ́ kan mọ́bíyàn bá rí omi ìpìlẹ̀ òun ní kíni òun lómi kọ́kọ́ mọ́sálà fíkìwù mọ́sálà ẹlẹ́ẹ̀kejì táwọn àáfàá mú ni pé ẹ̀mí pé ìsìláàmù bayna al-ifrati wat-tafrit ìsìláàmù ọ̀fàṣejì òṣìṣẹ́gìnì ọ̀fàṣejì àrínú àwọn màdáhìbù kan kọ́dà nù fíkìwù náà táwọn máa kàn malẹ̀ pé yujma'u bayna al-hajari wal-ma yujma'u bayna pé bẹ́ẹ̀ bá fi òkúta tábà nísìnyí o kọ̀ọ̀kan fi délé ni o bọ́ba délé ọ́ ìṣẹ̀ wá ẹlòmínà ń ṣe nàìjíríà yìí náà <laughs> àṣejù ni lédè kan kí ni mo pè é àṣejù ni ọba ti wà ń pòsíṣàn tó ọba rómi that's the best omi ni ó lò ọba wà níbi tó o ti rí omi nítorí òun tó o ti sáti ṣe é kó clinic bó ṣe tọ́ílẹ̀tì tíṣù pépà náà ló lò gbóńtọ́ ọba lò kì í ṣe dandan pé bọ́ba wa dé mọ́ṣáláṣí tó kírun tó o nídìí tọ̀ tó o nídìí nǹkan wá ní àmọ́ ah, fẹ́ ẹ mọ́ fẹ́ tún mara ṣe ni à ah, ṣe jù lélẹ́yìn òun náà wọ́n mú un bí eléyìí náà méjì torí ipá nẹ́bí ọ̀wá kọyìn kọ̀kọ́jú sí gbogbo àwọn tí wọ́n ṣe bí àwọn ará kù bá pé ẹ nírun o gbogbo ìtẹ́ǹsẹ́ láti jọ yìí ó sì yé wa nísìnyí pé àwọn ará kù bá nìkan ní í ṣe ti ọlọ́run ròyìn wọ̀nyí ànábì ò sì torí ẹ̀ pé gbogbo àwọn míì tí ò ṣe é wọn bàjẹ́ torí náà àṣejù ní kéèyàn ó pé dandan ni bẹ́ẹ̀ bá lo òkúta tán àbólò nǹkan míì tán bá tún á romi kíkọ́ wa tún ṣe ìwọ ni ọ̀sá ti make sure pé ọmọ ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá lo mẹ́ta tí ọba tó lo márùn-ún tí ọba tó lo méje táwọn ẹjẹ́ ó jẹ́ kí ni bọ́ba ti mọ́ kì ṣe dandan ni pé ńgbà mo bá wá romi kí n tuntun ṣe àyà yìí náà tọ́ka bẹ́ẹ̀ àwọn àlùfáà mú mọ́tí àlà méjèèjì tí ń jẹ́ masailu fiqhiya nínú ìtumọ̀ àyà yìí wallahu yuhibbul mutahhirin olúwa nífẹ̀ẹ́ àwọn tí ń ṣe ìmára. mas'ala àkọ́díyà ń bì isbatu sifatil mahabbati lillah nínú ta múnú àyà yìí ni pé gbogbo ẹni tí ó ròyìn ọlọ́run bọ́lọ́run ti ròyìn ẹ̀ tọ́jú tó bá wí lọ́dọ̀ ọlọ́run o olúwa ní òun máa nífẹ̀ẹ́ nǹkan kí lọ́kàn máa nábì ádámà kọ́ wá gbé ọlọ́run ó sì máa nífẹ̀ẹ́ nǹkan. àwọn ìròrí kan nu o bí àwọn àṣàyọrọ àwọn mọ̀tázílà ọlọ́run kọ́ yà wáyà níbi àṣejù àṣejù ọmọ ànábì ádámà torí àṣejù ni àníyàn wọn dáa àníyàn wọn ni pé tí à ń fi ròyìn èèyàn a sì tún máa fi ròyìn ọlọ́run èmi náà sọ pé mo fẹ́ràn yàn nígbà máa sọ pé ọlọ́run náà fẹ́ràn nígbà tó yẹ pé òun ló sì wí fúnra ẹ̀ ńkọ́ kí n wàá ta jẹ́ mọ́ṣẹ̀tọ́ ni ò ní jẹ́ kí ẹni tó bá ti gbámú kọ́ wá ronú padà báwọn já kí n wàhálà tèmi ọlọ́run fún rẹ̀ ní wàlọ́hu yòhébùl mọ́tọ̀hìrì. wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ń ké bàlágà ọgbẹ́ ní wọ́n bá kọ́ ń bàlágà tí wọ́n sọ fún ọ pé yádùn lọ ìfowókọ́ àìdíhìn kí ni tó máa yádùn ọwọ́ kò sí tuma mi gbogbo lárúbáwá ayé àti lárúbáwá àbúyọ òrùn àti lárúbáwá àbúwọ rẹ̀ àti lárúbáwá Saudi àti ti Nàìjíríà àti ti Amẹ́ríkà yádù náà ni yádù ń jẹ́ kí ni tuma yádù ọwọ́ Olúwa wa ní yádù lọ́ọ̀ì kí ni tuma yín ọwọ́ Ọlọ́run àwọn àṣejù wọn wà á àwùjọbìlà ọwọ́ bò ọwọ́ wa àjọ ajẹ́ ọwọ́ Ọlọ́run bò ó òkè nù mà bàlágà ntọ́lọ́n fẹ́ wí ń bẹ̀ ni agbára rẹ̀ ntọ́lọ́n fẹ́ wí ni nẹ́ẹ̀mà rẹ̀ àmà wá yí tá ń bẹ̀ ọ́ torí náà níyàn bá ti ké bàlágà rẹ̀ débẹ̀ wọn má jẹ́ wọn wọ ọ lọ bí tí ó kọ jìyà òdodo ni o ẹ and common sense ó sọ fún yàn pé ntọ́lọ̀ fi ròyìn rẹ̀ ìwọ́ kó o fi ròyìn ẹ̀ èwo làbọ̀rọ̀ máa lọ pé bọ́lọ̀ ń bá fẹ́ sọ pé kú wà kọ̀ kú wà wí torí wọ́n sáko nbí nkankan wọ́n wá bọ́ síbi èyí tó burú jù yín lọ bígbà tá à ń sọ fọlọ́n pé ọmọ tó yẹ kó wíyàn yìí wọlé ẹ̀yà àdó bẹ̀lá ó sì lè wíyà dùn yàn yìí ẹbí kú wà lọ́fẹ́ wí jábọ̀ wí implication tí wọ́n wí nù wọn kàn mọ̀ ni àmọ́ mo ṣe sọ fún yín àníyàn ó da nípìnlẹ̀ àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba ti dúró lórí manhajú tọ́lọ́run àti tànẹ́bí sallallahu alaihi wasallam àníyàn nìkan ò tó ọ̀ padà wà derailed èrò mi ò padà gbáyún kú ò yọ máa fọ ọ lọ ṣètọ́ nínú àbí kí ló burú bí kéèyàn ó pé a ah, fẹ́ fi ń tọ́ ah, ọlọ́run jẹ́ èèyàn lọ ṣé wọn náà gbà pọ́ ọlọ́run jẹ́ èèyàn lọ níbi àwọn náà ti bẹ̀rẹ̀ nù a sì wá pé èèyàn lọ́wọ́ a tún á ké Kùránì a tún á ní ọlọ́run ní ah, a ẹ̀já wa bá ti yí o èwo ló ń yí sí. ẹ̀rí lè jí mo wí fún yín àkídà alùsùn náà nù o àwọn tí ń ṣe súnà tànàbí báwọn ti tù nù àwa ká wí sọlọ ti wí bẹ́ẹ̀ ẹnu táwọn ọkà wí ni pé wàlẹ́ ìsàtìlíyàdú kàlíyàdì bọ́lọ̀ ń bá lóun lọ́wọ́ kì í ṣe bí ọwọ́ tiwa yìí àwọn ọmọ bọ́wọ́ tọ́lọ́run ti rí torí pé ibi táwọn àáfàá súnà tọ́lọ́run ti sàánú àwọn nu alimami maliku nu àwọn tọkọ lè píríncípù yẹn nu alimami maliku bin anas ẹnìkan wàá bá maliki ní masalasi anabi sọ̀rọ̀ sọ́lá níbi tí ń kọ́ àwọn èèyàn kéwú oní arahmanu alẹ́lẹ́ arṣi tàwa ìmáàmù kéwùdẹ́ kéwùn alónìí ẹ lọ́lọ́run ní òun wà lórí àlẹ́ arásí ìhun tóun ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ lórí àlẹ́ arásí kéfà tàwa à bó lọ́lọ́run náà ṣe tún máa ṣe pẹ̀tẹ́ ibẹ̀ yẹn náà máa ṣe bẹ́ẹ̀. ilé sì ti máa lè kí èsì inú o ẹ̀yìn ọ̀farabalẹ̀ ni alùsùnà láàrin àṣejù àti kínní àtàṣe ètò máàlíkù ni alẹ́ ti wá ó màálùm larubawa ni larubawa lèmi náà n ti ń jẹ́ ìsìwáwù ọmọ èmi náà ṣe kíni èmi náà mọ̀ mo ti bì ẹ̀yin náà pé yádù kíni tó ti ròyìn ara ẹ̀ pé alàlà arúṣí ìsàwà tó kù báwa ni pé wàlùkẹ́yìfù màjìbò wàlùkẹ́yìfù bóò ni tọ́lọ́run ti wá rí bóò ló ṣe ṣe ìsìwáwù tiẹ̀ bóò ló ṣe ṣe pẹ̀tẹ́pẹ̀rẹ̀ bóò ni ọwọ́ tiẹ̀ ti rí kọ̀ọ̀kan wa ọlọ́run ò ní bi wá wọ̀sùálù ànihu ká máa wá wádìí ẹ̀ e pé bó lọ́wọ́ ọlọ́run ti rí bídíà àdáda lẹ́sìn nù. kọ́dà nù rí wáyà kan wọ́n ní mọ́ mọ́lìkì ni wà má ara ọkà ilà mọ̀tàdìà bí sì ti ń wọ yòó ń bídíà ni ọ́. wà á mara bí xiraajì ó ní wọ́n fi ojú ọ̀nà mọ́sálásí hàn kọ́ jáde. àmọ́ wọ́n má máa lé àwọn èèyàn jáde bẹ́ẹ̀ o ó <laughs> ní ti mọ́lìkì rí torí àwọn ti jọ̀hún tí málìkì ni ó jáde yìí ó bẹ̀bẹ̀ pé ẹ dákun ìmọ̀ ni àwọn tòní ọ lọ yóò sì tún kọ àwọn míì lọ bí anu rẹ̀ náà gbogbo nǹkan ló nídìí hekima máa gbé málìkì lẹ́nìkan jáde mọ́sálásí circumstances yàtọ̀ mọ́lìkì bá mọ̀ pé ẹni tí ó lọ tí ò ní wá mọ́ tí ó sì ń wádìí nǹkan kan tí ó lọ sí ní tó tó burú ju ṣéṣà jẹ́ wá mọ́sálásí ọmọ fi ti kọ́ ọ̀kọ̀ọ̀kan dáhùn wí wàláì kò ní lè wàláì kò ní lè báwọn afa àti rí wọn òun lára àwọn àròlé Málíkì alimam ibn Abu Zayd al-Qayrawani alimam ibn Abu Zayd al-Qayrawani ní ajá tí ń fi ń sọ oko àbílẹ̀ rẹ̀ nínú àwọn tíṣẹ̀rí àgbà láyé àmọ́ ẹ̀rí ajá káwá sọ́dọ̀ máa máa fọwọ́ ra kíní kan king kíní kan àṣà o gbogbo ọmọ mùsùlùmí tí ń ń dẹ̀yìn o kọ́ pàtì o. àwọn kan tí kéwu wọn ò tí ì débi kan tí wọ́n sì rò pé àwọn ti ké gbogbo kéwu ẹ̀ kí ni ajá ń ṣe lọ́dọ̀ àfa. ẹ wá kí ló dé <laughs> ẹ káàdì wọn ní àwọn gbogbo tán mọ́lìkì tẹ́lẹ̀ ń tẹ̀lé mọ́lìkì ọ̀làjá kílẹ̀ yín fajá sí mo fẹ́ rí ilé ìjẹ̀mọ́ tí mo wí ni pé bí mọ́lìkì bá mọ̀ pẹ́ nìyí kò ní lé o kí ni mọ́mí ibùnà abẹ́sẹ̀dì wí ibùnà abẹ́sẹ̀dì ni ọ̀rọ̀ yé yín ni. wàláhi lawa aṣa malikum fi hada zaman la takada asada. ọkọjà kálíbù la takada asada. alimami ibùnà abẹ́sẹ̀dì ẹni tó ṣe rìsálà rìsálà tá n kà wọn náà ni o ibi abẹ́sẹ̀dì ni tí málìkì bá ń gbé ayé ní ayé tẹ̀mí ń gbé lónìí wàláhi kìnìún ni ó fi sọ́lé kò ní jẹ́ kò ní jájá nìkan tí wàá là yín olúwa gbà wá láàyè ká fàjà serú nǹkan báyìí wọ́n ẹsẹ̀ wàá kọ́ wọn kéwú àmọ́ wọ́n rò pé àwọn ti mọ ogbó kéwú tẹ́lẹ̀ ni ní gàràngàràn báwọn fi máa wáyé irú àwọn àbọ̀sẹ́kù àwọn tí ọba bá nẹ́bí sọ̀sọ́lọ̀ ní kéwòn tó wájú ànẹ́bí kan máa pé hadi qisma ma uridu biha wajha Allah wà nẹ́bí bó ti pín yẹ ọ̀gbèrò tọ́lọ́ọ̀dún tó pín yẹ o ẹni tí ń kéwú lọ́dọ̀ ànẹ́bí náà nù bá fẹ́. anabi sì wí ń jọ̀hún pé wọn ò ní tán o torí umaru fẹ́ sọ irú ọkùnrin òun kalẹ̀ ń jọ̀hún pé ìdánilé anabi yọ̀ǹda fún mi yanjú eléyìí a anabi ní má pa kọ́dà kò ní ma lórí tiẹ̀ àwọn kan náà padà dé tí wọ́n jọ gbogbo ẹni tó já sálàsẹ̀ jù àwọn tó jọ kò sáṣe jù nínú islam o bí o ti sáṣe ètò kò sì sáṣa nínú sunna anagba muhammad sallallahu alaihi wa sallam torí náà ntí mo fi wí bẹ́ẹ̀ nù pé máàlìkì bọ́ bá mọ̀ ni kò ní í le àlìmọ́mí bá àbúrò ìdí ní máàlìkì bá ń bẹ láyé nísìnyí látàkàdá àsàdà ẹ sì rí i pé kì í ṣe pé wọ́n takò kankan ní òfin ọlọ́ àyè ń bẹ irú ìdí ibùdó àbí ṣe yìí àyè rẹ̀ ń bẹ nù hadithi torí náà wàláhu yóò xibbu mọ́tò àhírí bóyá ká náà. إن شاء الله تعالى هذا والله أعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم رقب عشان عشان جزاكم الله خير الجزاء abala àbẹ̀rẹ̀ ní àwọn yìí amágẹ́bí yà ṣe máa sọ ẹ̀dàkùn mọ́sálásí sí ìbẹ̀rẹ̀ ẹ̀dàkùn nígbà ya tí a wà níta ta bá wọlé ń ṣàlá ààrẹ yẹn àwọn àyè níbí àwọn àyè ń bẹ̀rẹ̀ ẹ̀dàkùn tí wọ́n kọ́ ọ̀kọ́ ṣe àmàlà wa tí wọ́n abala àbẹ̀rẹ̀ ní àwọn yìí tí wọ́n bá tí dara kan dára bákan náà wo bẹ́ẹ̀ táwa loke èyí tí ọlọ́mọ bá ní ká fi ránṣẹ́ kọ́ wa wọ́n ní ndúbọ̀ yìí. ok ẹni èjì àbí ok ẹ̀rọ ìyá fàfà mẹ́ta ẹ̀yà mú mẹ́ta yẹn insha Allah so tí wọ́n bá dáhùn mẹ́ta yẹn pẹ̀lú yẹn ẹ̀ mọ̀ wọ́n mi tí wọ́n bá dáhùn mẹ́ta yẹn insha Allah táyé bá tún wà. Um, ìbéèrè mi ni pé ẹni tí ó ń kọ ìwé western education kan àbí project kan ó wá rí pé ibi tó nǹkan kan yìí òun lè àyà kan wà bí hadith kan wà tó ṣe nínú tó ń wọlé lórí tí ó dẹ̀ ń ṣe ọ̀rọ̀ ìsìn ní nǹkan tó nǹkan bọ̀ tó kàn òpin ra ṣó lè lo àyà bí hadith kan nínú ọ̀rọ̀ kan tó kàn nǹkan tó jọ ka ayé lásán bóyá project àwọn ẹni. alhamdulilah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. àfààní gbẹ̀yìn bá ń kọ̀wé kí ẹ ṣe pé ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. òun náà wo pé kí n fi ìsìláàmù hàn pé mùsùlùmí ni mí ọwọ́ rí àyà kan tí ọjọ́ mọ́ irun tó ń kọ bóyá sáyẹ́ǹsì ni ń kọ àbọ̀rà díìsì kan ǹjọ́ lè lò ó náà ó lè lò ó àmọ́ kọ́ sọ́ra lílò kò sí èméjì ńbẹ kìí ṣe wọ ni kéèyàn kọ àyà kùránì síbi tí ti ń kọ ìwé kọ́lá kìí ṣe wọ̀ kéèyàn kọ́ àyà kùránì kí ọgbẹ́ fẹ́ni kí èsì mùsùlùmí pé kà á torí ẹ̀ lànàbíwá muhammed sàlọ́m ṣe máa kọ lẹ́tà sáwọn kínní ànábì kọ lẹ́tà sí kísọ́rá ọkọ lẹ́tà sí dání ìfẹ́ra kílù gbogbo ẹ̀ kò sí ìta ànábì ọkọ̀ àyà kùránì sí mbẹ̀ fínfín ṣe wá sí fún wọn torí náà kìí ṣe wọ̀ àmọ́ kéèyàn sọ́ra torí experience ti fi hàn wá pé ẹlòmíì ntọ́lọ́hún ò wí ní ọmọ ló wí ìfún yín lápẹjúwe o ẹnìkan òun náà fẹ́ ṣe pé mùsùlùmí mùsùlùmí ni míyì náà ni àníyàn dáadáa ni ọwọ́ ní kóun náà fi Kùránì gbé sáyẹ́ǹsì lẹ́gbẹ̀ẹ́ ìzá zolzila til ardu zilzalaha wa akhrajatil ardu azqala mineral resources lọ́lọ́run wí mẹ́ pé akhrajatil ardu azqala ilẹ̀ ọmọ wa já àwọn nǹkan àwọn nǹkan tó tóbi inú rẹ̀ jáde pé yes wọ́n á ní gan sọ̀rọ̀ mineral resources ńbọ ló ti sọ ṣé ntọ́lọ́run wí bí ìzázúlì nù ni pé èyí òun ó lóun fẹ́ gba aládàáni ẹ̀sẹ̀ padà gbà torí kí lọ jọra wọn olúwa ń sọ̀rọ̀ alikiyama ìdá zulzila til ardu zilzala wọ́n ní ọ̀rọ̀ pẹturo ní sọ tó èyí ń ní èyí tí ọba ti dáàyàn lójú mọ̀wulẹ̀ tún kó bá rẹ̀ ọ̀nà àbáyọ sì ni lọ́ọ́ rí ẹni tí ó mọ̀ ọ́ pé ẹ kí n tó gbé kinní ìdọ́dọ̀ supervisor mi mo ti kọ́ kinní yìí mi náà fẹ́ fi gbé islam mi o ẹ̀ ń tọ́ ọmọ pọ́ mọ̀ ọ́ òun ni kó kọ́ ẹ̀ńdọ́sì ẹ̀ pé èèyàn máa ń lò báyìí náà torí ẹ̀rí pé ẹnì yìí kì í ṣe kó sí kuraani kọ́ àbó sí ìzázúlì kọ́ ni kò sí kọ́ àmọ́ lò ó síbi tí ibi tí ìzázúlì òwì lòun ń wọ́ lọ. torí náà èyí ń la kàn kìlọ̀ pé ọ̀dà gbogbo èèyàn bá wà kó gbé ìsìláàmù lárugẹ àmọ́ kéèyàn tó ṣe yìí hùn mọ̀ pé ìwé ṣe onímọ̀ lọ́nà bíbáyìí wá wẹni tí ọmọ pé ntí mo fẹ́ ṣe ni àyà tí mo fẹ́ lónìí ànábì tí mo fẹ́ lónìí bọ́bá lọ bá a mú bẹ́ẹ̀ alhamdulilah ìyẹn lè lò na wallahu alam ẹ kótó kan béèrè ẹlẹ́ẹ̀kejì mọ́lá rọ̀ṣídìí béèrè béèrè kan nígbà tá a parí dárúsùn jẹjọ́ ọlọ́run ọ̀sán ọlẹ́sẹ̀ dáadáa mo ti wá ní wọ́n rán mi létí lónìí pé kí n dá gbogbo jàmáà lóhùn. torí ó ní í ṣe pẹ̀lú kankan tá a ké níjẹ̀jọ tó dàrújúlẹ̀ sí ọkàn tàfà mo sì ti dá wọn lóhùn ọmọ wa ni bọ́yẹ́ lómìn náà ń bẹ tí yóò rí bẹ́ẹ̀ lójú rẹ̀ ọbẹ̀ tà ká sọ. hadithu dakala rọ́jùlù ní náírà fi fi bobab pé ẹnìkan wọná látàrí ẹ̀sìnsìn ẹbí jẹjọ náà lákè ẹnìkan sì wà àlìjánná látàrí ìsinsìn àfẹ́ rìpíìtì ẹ̀mọ́ngbà ẹ̀ ti mọ̀ ọ́n. ntí àlùfáà béèrè ni pé sádìsì yóò fẹ́ tako àyà tá a ti mọ̀ wípé illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman. olúwa ní ẹni tí wọ́n bá jẹ́ ń pa pé pé wọ́n jẹ́ ń pa ni lọ́kàn rẹ̀ ìmánì kò ṣèkì qalbuhu mutuma inun bil iman. bí wọ́n bá jẹ́ ń pa kó wùwà kẹfẹ́rí kan olúwa la àní bù àní segin àní mú nítorí yìí hàn. àwa kanú àdìsí yìí pé wọ́n jẹ́ ọkùnrin yìí ń pa ni pé àfikọ́ wá nǹkan kan kọ́nà bó jẹ́ ẹ̀sìnsìn síbẹ̀ náà dákàlá àná ó sì tún wọná olúwa sì ní làmán okriha wa qalbuhu mutuma inun bil iman sẹ́rí pé ìbéèrè tó ṣe pàtàkì ni mo ṣe ní káàfọ̀ wa ràn mí létí ràn mí létí nìsín. ọlọ́wọ́ ṣàlékún àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run àti súnà tànẹ́bì fún gbogbo wa. àkọ́kọ́ ni pé alukurani ò ní máa sọ nǹkan kan <laughs> kádìsí ànẹ́bì ọmọ wí mi. àwa ni kákan mọ ẹ́fọ́tì tá a bá make láti lè jẹ́ pé agbágbọ́yé especially sunna níbàámu pẹ̀lú ti alukurani wí ẹ̀kọ́ nìyẹn ta kọ́ lọ́dọ̀ àwọn àlùfáà kọ́dọ̀ àwọn tí ò tí ò pẹ́ púpọ̀ èmi ọba sheikh muhammed alamin shinkiti láyé rahimahul mi ò mọ bá wọn láyé bọ̀ tí n bá wọn madina baba oní abuwa olbayan inú àwọn tọ́lọ̀ ń fi sànú àlùmọ̀ yìí ni rahimahullahu nineteen seventy three ni wọ́n kú àwọn èdè saudi ń bọ̀tà àwọn àlùfáà wa wọ́n máa sọ̀rọ̀ wọn fún wa púpọ̀ sheikhuna sheikh aminullah ibrahim rahimahullah àwọn bàbá wa bàbá madina ní àwọn tó kọ́ wọn kéwù ní bàbá ṣèǹkejì bóyá lẹ́nu wọn àbí lẹ́nu ọ̀kan náà àwọn ọmọ kéwù ni mo ti gbọ́ eléyìí pé ní 1969 year of apollo tí wọ́n láwọn kan lọ nu inú inú òṣùpá tọ̀ wọ́n ní tí gbogbo àwọn àlùfáà ń wí ń gbà wọn kó tó di pé wọ́n lọ ni pé irọ́ wọn ń pa pé kò ṣeé ṣe àwọn òrí inú kùránì pé yẹn lè lọ inú òṣùpá àbí inú gángan tó wọ́n ti ń kí àyà fáwọn. níjọ́ tí wọ́n rí 1969 náà ni àbí níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ wọ́n broadcast ẹ̀ láìfù bíi tv mọ kékeré láyé òun náà ẹnu díẹ̀ tó wà láyé wọn náà wọ́n jẹ́ ogbè yẹn máa wò ó. yà yẹ ṣe kíní yìí máa ṣe irọ́ <laughs> wọ́n máa láwọn wọ́n lọ bá níta fẹ́ lónìí wọ́n ní tí sheikh muhammad alamin ṣe nkejì wí jáde ń jọ wọn pé a idan lam nafham kalam rabbina lam nafham kalam rabbina a tún lọ tó kéwúké ajẹ́pà àti ìgbọ́ntọ́lọ́hún wíyé mi ọlọ́run ò ní sọ tí ò ní ṣẹlẹ̀ kọ́ wá pé kò ní ṣẹlẹ̀ and along the line lóòótọ́ research padà fi hàn pé kódà sheikh lusam mutemi arahimahullah láti kọ́rùnù ibn temi àti kú láti seven hundred and twenty eight baadal hijra ibn àná àwọn àkọ́kọ́ àfa àtọ́kọ́ ní sẹ̀ríà náà rí bẹ́ẹ̀ pé ilẹ̀ ò tẹ́ pẹrẹsẹ pé kọ̀rọ̀wíyàtul ard tí ń fi hàn pé ohun tí wọ́n láwọn lọ ọ̀hún ọ̀pọ̀sibú àṣebùnútẹ́mì àti wí tẹ́lẹ̀ but ẹwẹ̀ kọ́ tí a kọ́ ń bẹ̀ wọ̀n a lamnafham kalama rabbina a àjẹ́ pé àwa la kí ì gbọ́ ntọ́lọ́ ń wí àjẹ́ pé ntá ń wí fún yín tẹ́lẹ̀ kọ́ lọ́ ń wí wọn ò sì tíjú rẹ̀. <laughs> gbogbo ẹni tí ń pẹ́rẹ́ ló ń súnà lónìí tí ó wí kan táwọn yóò rí i pé kódà tó ka gidi borí tó bá gbogbo òlu jẹ́ ó yẹ kó bẹ̀rù ọlọ́run tó bá pinnu àwọn àfa yìí lọ gbà pa àfa sálàfù tó ọlọ́run tẹ̀lé tọ́lá dánwò nù ẹlòmíì ọmọ àrùn tẹ́lòmíì nílà ọ̀dàsọ súnà bò àrùn kápẹ́tà bá ti wí kan àgbọ̀dọ̀ tún pé kò rí bẹ́ẹ̀ mọ́. àdánwò ni ó lè jádánwò fún wọ èyí wọn wá pé kọ́ lẹ àdánwò gbogbo ayé torí náà àkọ́kọ́ mọ̀ràn nu pé gbogbo ń ta bá tọ́ bá ti rí báyìí ẹja máa béèrè bá a fa ti béèrè torí pé ìṣúná máa wí ní ìdìkan náà ni méjèèjì àwọn àlùfáà náà ti rí bẹ́ẹ̀ni ti rí lóòótọ́ pé sékìní yóò rún fẹ́ jọ wọ́n sì ti gbìyànjú wọ́n ti mọ̀ ọ́tọ́ nínú àwọn àlùfáà tó yanjú rẹ̀ ni bàbá tí mo dákọ̀ yìí náà sheikh muhammed al-amin ash-shinqiti rahimahullah ará áfíríkà ń bí náà bàbá o nínú àwọn tó lọ́n fi sàánú àlùmọ́ yìí ni rahimahullahu ta'ala pẹ̀lú mà pẹ̀lú bẹ̀rù ọlọ́run tíọ́ra àwọn àwọn tabajọ́ máa kéwọ́ dánú tíọ́ra tó yẹ دفع إيهام الاضطراب عن آي الكتاب دفع إيهام الاضطراب عن آي الكتاب kò sí ti bàbá ṣe ń nu tíra yìí ju pé gbogbo irú àwọn tí ọmọ dàbí ìgbà tí ọtakora àwọn àwọn akó gbogbo ẹ̀kọ́ wọn á ṣàlàyé rẹ̀ دفع إيهام الاضطراب عن آي الكتاب nínú tíra yìí bàbá ní hadithu azubab tẹ bá wò ó bishop muhammad abdulhab náà ti wí pé an ahmed pé alimami ahmed ni ọgbà wa alimami ahmed ti àlàyé tí bàbá ò ṣe fún wa nù tíra yìí òun ni pé rọwáhu mọ̀ọ́kúfán aw ǹjẹ́ sanadu yìí dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àbójúó lórí kíni lórí sọ̀hábé èyí tí ó padà rinlẹ̀ nínú ìwádìí ìjìnlẹ̀ ni pé lam yasih marfu'a walakinahu sahha mawqufan ala salman alfarisi radiyallahu anhu salman alfarisi ni ó wí kò sì pa anabi wí sallallahu alaihi implication pé Salman al-Farisi wá wí ni pé sẹ́mu pé Salman al-Farisi ẹ̀ mà tán Salman al-Farisi Salman al-Farisi ń bẹ nínú àwọn sọ̀hábà tí wọ́n ti wà ń bì kan tí wọ́n ti wà nínú ẹ̀sìn kan kọ́dọ̀ ojú ẹ̀sìn kan lọ Salman al-Farisi wá láti ọ̀nà lẹ Persia ọ̀nà ránù lónìí níbi tí wọ́n ti máa bọ̀ náà àwọn màjúsí ó gbúrò pa ànábì ó jáde ní jẹ̀zíra ló fi wá àmọ́ ńgbà tí ó tún kó sọ́wọ́ ẹnìkan kó tó dọ́dọ̀ ànábì ọwọ́ ló kó sí ọwọ́ yahudi ọdún ló gbà kan lọ́dọ̀ tiẹ̀ náà làwọn afáàfin ní ọpọ́sibù kó pé ara ń tí salimanu ti gbọ́ nínú tá à ń pè ní al-Isra'iliya torí n ti ń bẹnu rẹ̀ ní pé nú àwọn èèyàn tó ti lọ kìí ṣe nú àlùmọ́ ànábì o ní àtẹni tí ó fún wọn ní ìsinsin àtẹni tí ò ṣe kínni nínú àwọn kínni nínú àwọn èèyàn tó ti lọ ó ṣeé ṣe kó ṣe pé ńgbà àti rí ní ṣe pé lamiyar fàáhu salman ìlànàbí sallallahu alayhi wa sallam àwọn yóò là ń pè ní al-isra'iliyat àwọn sọ̀hábẹ́ máa gbọ́ nígboro madina àwọn yahudi máa wí fún wọn pé ọlọ́run sọ nù jíra wa báyìí máa pè ní kíni al-isra'iliya kí là nẹ́bi ní àṣẹ pẹ̀lú isra'iliya nẹ́bi ní la tusaddiquhum wala <laughs> tukazibuhum ẹ má pèrò wọn ń pa ẹsì má pò dodo ni wọn ń sọ àmẹyìn ẹ máa sọ pé amantu billahi farusu èmi gbọ́ ọlọ́run gbọ́ mo sì gbòjíṣẹ́ rẹ̀ gbọ́ ìtumọ̀ ẹ̀ ni pé ẹbí tí wọ́n bá wí wọn wọn níta ẹ bá rí nù ọ̀rọ̀ ọlọ́run àti nù àdìsí anabi sọ̀rọ̀ sọ́làm gbàùn lẹ́ẹ̀tọ́ mọ̀ èwo lẹ́ẹ̀ gbà torí náà àwọn àlùfáà ní àkọ́kọ́ nù pé asaru yìí an salman wa mawqufun alayhi. ó sì ṣeé ṣe kó ipe nínú tí salman ti gbọ́ kọ́bìlà ìsìláàmù